بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته سونيت أسواج النطاع حق الحراب إذا جاتي أفاوى جمال الدين وعليكم السلام ورحمة الله وبركاته آه. أبي محمد بن القاسم بن علي الحريري البصري آه. هذا هو نباب الفاعل لأنه أنا نقع الفاعل آه. èyí takò eré olùṣe alaikum salaam alfa'il láti ní olùṣe ẹni tó ṣiṣẹ́ ahẹ́wà alaikum salaam wa rahmatullahi wa barakatuh ṣiṣẹ́ èyí tó ṣe mo kú májẹ̀mú mẹ́rin wá fún ẹ bá rántí wọn lọ gbọ́dọ̀ jorúkọ wọn gbọ́dọ̀ gbàrọ fún un ní ìlú gbọ́dọ̀ ṣáájú ẹ ní ìlú yẹn kàn bẹ̀rẹ̀ yóò jẹ mọ́fàd ọba àjásí kọ́ wà pẹ̀lú jáwọn nọ́rọ̀ karùn-ún tá a fi kẹ́yìn ni pé mọ́fàd yẹn lè ní tà nínú ìdí jáwọn tẹ̀síìrì yẹn ìjà àti ìjà ló ìgbàládúró ayi alhamdulilayi ṣùgbọ́n bọ́ àwa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ fáìlì yẹn nígbà tí alimọ̀ alì fún sọ pé wọ́n tún léhìn kó tààrà تحقيق بكل ما تأنيثه حقيقي Ta táà táà mọ̀ fún lóbìnrin wọ́n túlé túlé alẹ́ akọ̀ yóò lé epo. lórí ọ̀tún lè ṣíkù táà ó fi táà lè pàbá. aláṣà àpéèké lórí ìfìrìnlẹ̀ là ń sọ kí ló fi lè pàbá ọ bìkú lè má ta ní ìṣòwò àkíyèsí gbogbo èyí tó bá já sí pé abo rẹ̀ tó tọ́ ni. aleykum salaam wa rahmatullahi wa barakatuh ó fi ká lè pàbá. aleykum salaam ẹ orú fáàtù mọ́tò nísìn fáàtù mọ́tò àwọn afẹ́ ní Fatima tó jókòó bó lọ́sẹ̀ rí jálà sátì Fatima tó lẹ́yìn Fatima sá mọ anẹ́fún àkẹ́kẹ́jọ. ẹ̀dígá ìdílé Fatima yẹn obìnrin tó tọ́jú lẹ́yìn sàkàdárì wọ́n àbẹ̀lẹ́ ọ̀dáhùn. láàbà <laughs> yìí pé Fatima èso obìnrin wọn lónìí o àti bíntu àbọ̀bìnrin níyà rẹ̀ àti bíntu wọn ni wọ́tò lẹ́hìkò tá a wọ́n fi tá a lè padà aláta kéèké pé orí fífi rinlẹ̀ gángan ni ọ bí kúlè má kà ní ìṣòwò àkéèké gbogbo ohun yòówù tó bá kú jíjábọ̀ rẹ̀ tó tọ́ ni ọmọ àfi táàsì. so kódà kọ́mà nìyẹn tí létí ipa fíìmù sí nìyẹn tí létí. àìníyẹn tí létí yẹn kọ̀sọ́ di dípa láìfọ́ kò di rẹ̀. wọ́n ní kakọ́ lè hẹ́n jẹ́ àti sọ àdúdá ìka wọ́n tọ́lá kọ́tù. ناقة هنديرتك wọ́n ti kọ́ lè hìm bí ọ̀rọ̀ wọn tí wọ́n fi já àti sọ̀ádù sọ̀ádù ni obìnrin ni kò wulẹ̀ ní ẹtí àríkò sára kìí dẹ̀ sí dípá láì ẹ̀rí gbọ́ mi níbẹ̀ yẹn ọ yẹ jí n bá yín pé màá nẹ́f ẹ sọ pé àlùmọ́ àdùnẹ́f ìsùmáàní àbí ká sọ pé àtàníìsù ẹ pè ní àtàníìsù èyí yóò tẹ̀sí àtàníìsù ìsùmáàní. ẹ sọ pé mọ̀ àdùnẹ́sù bẹ̀ sì pé náà àdùnẹ́sù bẹ̀ mọ̀ gbà wọlé mọ̀ àdùnẹ́sù abẹ mozak àbíkẹ́ àwọn abíkẹ́ bí wọ́n bá ń sọ bá ti máa ń sọ. mo ti bẹ́ẹ̀ fẹ́ sọ fi ń ṣe sọ méjì mo fẹ́ dákọ̀ báyìí ní sọ. àwọn máa ń sọ mọ anẹ́sùn làfọ̀vẹ́yìí mọ anẹ́sùn làfọ̀vẹ́yìí. مؤنث لفظي àwọn anẹ́sùn tó yẹ pé gbólóhùn ni. ọmọzákàrún màánàwé ìjọun ẹyọ kan náà ní gbogbo ẹ ẹ sọ pé màánàfún làfọ̀fẹ́ ìjọun ọmọzákàrún màánàwé ìjọun èyí táyà pé gbólóhùn ló fi jóbìnrin mọ́kùnrin nìtumọ̀ rẹ̀ bíi òsáámọ́tù. ẹ ti ń gbọ́ mi díẹ̀ díẹ̀. ẹ ti gbọ́ mo ní wọn á nà fún làfọ̀fẹ́ yìí o gbólóhùn rẹ̀ abúlárí mẹ́ ṣùgbọ́n wọ́n ọmọ zakarun ma'anawi john bí osamatu osamatu eré kọ́mọ́ mi. Àtúwá ní. Kí la ní? A tún ní ṣé màá ná sún màánàwí yó ọmọ zakarun láfọwé yìí ọkà lókìtì mọ anẹsùn. mọ̀ánẹ́sọ́n mọ̀ánẹ́sọ́n mami ọ̀gá gan ni ọ̀ ọ̀gá mọ̀ánẹ́sọ́n. معنوي ومذكر لفظي وين سعاد هكاي رجعت بقى عليكم السلام سعاد obìnrin wọ́n dẹ̀ bá wọn gbọ́ lọ́wọ́ rẹ̀ àkọlẹ́ ẹ̀sẹ̀ abẹ́ẹ̀kọ́ wọ́n fi pè é ní mọ̀ ánà fún màánà wíjọ́n anas tó ti pé pẹ̀lú tùmọ̀ra fi mọ̀ bóbìnrin ni ṣùgbọ́n àwọn ọmọ zakarun dàfọ́fì yìí àwọn bílíkìsù zainabu mọ́ríyámù tó di rẹ̀ ẹ̀ tí wọ́n bá di jámù ẹ̀ dá aláwọ̀sẹ̀ tani fìyàn padà mọ́ríyámù yóò di mọ́ríyámù ọ̀tù ẹ̀bẹ̀ kan alájẹ bílíkìsù náà bílíkìsù zainabu yóò di zainabatu gbogbo àwọn zainabu mọríyámù bílíkísù ṣùáàbù níjẹ mọ̀ánẹ́tún mọ̀ánẹ́wéjọ́n wà mọ̀zákàrún láfọ̀wéjọ́. gbàtẹ́ kí wọ́n kàn náà ló jẹ́ mú wa o wọ́n ní kàkọ́ ò lè he m gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yìí pé já àti ṣùáàbù ṣùáàbù dé dọ́ọ̀hìkà lẹ́ni tí ń rẹ́rìn. pàǹtọ́là kọ́ asóbìnrin ni nẹ́kùtù yẹn náà lórí pọ̀ ní yẹtìlétì abẹ́kọ̀. pàǹtọ́là kọ́ ti nẹ́kùtù hindin kàkúnmi hindu lọ rọ́ọ̀tìkà lẹ́ni tí ń yára ní rìn àrìn yá lọ rọ́ọ̀tìkà hálù làwọn kẹ́yìn pàǹtọ́là kọ́ kí ló mọ́ ọdún abẹ́kọ̀ọ́. مبني على الفتح حقا ينقطع وتعنيس أبي أها ناقة جاكنا فاعل فلترف رنا لبا ọmọ yìí ó jẹ plain jẹjẹ lánàá ó ti kéré jù kò tí ì tó wà ní kíláàsì kéré gan kò tí ì nílà káyè kò nílà káyè rẹ tán bẹ́ẹ̀ yẹn ó ṣe gbé sẹ́nu lánàá náà ni àti ń jẹ the same thing ṣàyà ni mọ̀ yà pé kì í nílà káyọ̀ rárá kíkọ́ mọ kí ni wọ́n tó ń sin bí báyìí. mo rò bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ọ nítorí pé sọ̀ádù yàn ní ẹtí létí wàá ní já àsọ̀ádù àti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ já àsọ̀ádù òun ló wì àti ẹ̀gbọ́n ti ná kọ́tù kí dání ó fi hàn pé ká bá ń sọ nípa màá nà sí yẹn oríṣi orúkọ ló lè jẹ́ àná abẹ́ ẹ̀tẹ́lé mi lọ́ni a lè rí ismu insan àná kẹ má lérò pé abo ni ó gbọ́dọ̀ jẹ́ obìnrin ìyàwó yín nìkan àbí àyín nìkan àná yẹ kóònù ismu insanin. نوت لهم فهم يا المؤنث يكون اسم إنسان ولجيكوين بي مثل فاطمة تعويلتها ìbá mọ̀ pé èèyàn ní jẹ́ Fátímà rí aleykum salaam wa rahmatulah ó tún lè jẹ́ kí náà tú isma hayawaana isma hayawaana bíi nẹ́kọ́tù tẹ́tí ó débẹ̀ ẹ máa ti wá lérò pé tọ́bí ti gómìnir báyọ̀ gbọ́dọ̀ jẹ́yàn àtòmìnir náà ń bẹnu àwọn ẹranko. isma hayawaana abẹ́ bíi kí ni nẹ́kọ́tù. kọ́lá ọ̀tún lè jẹ́ ismọ̀ nẹ́bà àti orúkọ ọrúgbìn. bẹ̀rẹ̀ ti kọ́ látù ọ̀sán. Ogbó ìsúnmù tó kọ́ ìrẹ̀ lè tún bá ọ̀rẹ́ tó lè jóbìnrin tó lè jẹ́ ìsúnmù mọ̀káàrí bíi mọ́dúrà sátú. Ọmọ mi ò tí ì sọ ọ́ sọ pé ìsúnmù nẹ́bà àti. من باب يلعبوا اوف يا بقى مفتوحة صو اسم اسم المكان دي مدرسة يقولون ان هي تلاتي مدرسة لا كل اسم معنى اسم معنى هو قدوني نتمه bí àlẹ́ àáfíyàtù àlàáfíà wọn nítorí pé kí n ṣe ìyẹ̀kọ́ má gbà pàbò ni ah, ẹ gbọ́rọ̀ mi nìyé dáadáa o ẹ dá mi lóhùn máa o ẹ wá gbẹ̀yìn ọmọ mi kí wá sí dandan ni tó níta o òní ìlé má nì torí bí tọ́ ka Fátímọ̀ sí o lè kọ́ kínní bẹ́ẹ̀ ọkọ sálímà ọfíìsì kejì ọkọ fatima sí tó pè ní sùnmù ìsáàní ni ọ sálímà ọbẹ sálímà sálímà àléfù ní ọkẹyìn rẹ àléfù mọ̀túrọ̀ wọn kọ bí yá àbáyé àléfù mọ̀túrọ̀ wọn kọ bí yá ọtún wo mi tọ́ka sí ó tún kọ asmau asmau ilé kọ yá. ó fi hàn yí pé ẹ̀yìn ọmọ mi máa gbọ́ yí pé ẹ̀yà ni àṣekèsè táà nìkan làmì táà máa fi mọ̀ fẹ́ràn. pé ẹ̀kọ́ nóòtù mi sì kalẹ̀ kan sọ pé àlàmọ́tò tanis a ṣe bẹ́ẹ̀ kó fi kíláàsì yín dáadáa. alákọ̀ọ́kọ́ wàhíì. àtàwù bíi sífàtì mọ́túnmẹ́ làwọn ahẹ́lẹ̀ mọ́ ẹja kárísà sí báyìí nǹkan ni wọ́n máa gbó ká má lò ògbó tútù àtẹ̀lé àyíṣà tú táàní èkó ni tú ariwa àléfò rọ àti wáwú àti àléfò mọ̀tòrọ ariwa inú ẹ̀kọ́ sáà lọ́ba máa ń jẹ ariwa obìnrin náà nìjẹ́ ariwa àléfò ni wọ́n parí rẹ̀ ọlá ti kọ́ wá ọ̀tọ̀ ọkọ̀ bí ìyá àtọ̀ ní ìtumọ̀ sí obìnrin lọ́wọ́ náà. inú àmì tẹ́ fi dáàbò mọ̀ àlẹ́ àléfò lè mọ̀mọ́ dúdà àlẹ́ àléfò lè mọ̀mọ́ dúdà. ẹ̀yin ọmọ yìí ní agídí ìsàlẹ̀ ní gbọ́rọ̀ náà ni Fátímọ́ Fátímọ́ ẹni wọn fi máa ń ṣe sí wọn náà nìyẹn kìí ṣèmi nìkan àbí wọ́n tẹ̀lé ti mí nẹ̀fẹ̀ àwọn ò lè change àwọn àti ẹ̀yìn kélékélé ìtàsímímú títí pàdé alifun mahmududa bàìdọ́wù yàwá bìlá bìláwù bàìdọ́wù àsóbìnrin ni bàìdọ́wù. àjọ adúrú nǹkan ti yanjú bẹ́ẹ̀. ẹjẹ tó kẹsẹ̀ méjì yẹn lẹ́ẹ̀kan sí ọ̀tún lẹ́hìnkọ́ tààlà tààkéèké fọ́ọ̀mù tá a lè kọjá lórí fífin rinlẹ̀. بكل ما أنيسه حقيقي قوم لفبا بغون تبا يفابو لفافاني أقولهم تجبي أرون وتنظر جاءت سعاد ضاحكة سعاد دي لأن تنرين حالو رنين ضاحكة تاني بين عباتي بس تنجي حال ní ní ọwọ́ ọgbàrọ̀ fún ta ọ ọkùnrin ni ó gé o àǹtọ́là mẹ́ẹ̀kọ́tò hìndírọ́tìká àti pé ràkúnmí hindu lọ ọ́tìká ni wọ́n ti pọ̀ ṣẹ̀ṣẹ̀ tó ń sáré. wọ́n ní wọ́n tó ń sárún ta ń kira màhálà fìmísílẹ̀ kọ́dé akọ́bálà tí ń lè gbọ̀gbálà. ó ní kúkàrò tá àyàn àfọ̀nìwọ́sẹ̀ lé ní sálẹ̀ láàtà sí gbá tí sọ àdúlẹ̀ kan rẹ̀ nàkúkàrò tàní sí sákínà sákínà lọ́gbà ọgbà sunkún ni ọgbà sunkún ni ẹ̀dígẹ́sì bẹ́ẹ̀ wọ́n ní wọ́n tún kìsàrò àfọ̀nìwọ́sẹ̀ lé ní sálẹ̀ káà ni bìlà màhálà láì sí tàbí sùnmọ́ fi mísílì níbi àpẹẹrẹ ọdí akúbà láti àlèjàzáàlà ó ti dé àlèjàzáàlà ayira <laughs> ayira la gbègbè lápè ní àlèjàzáàlà ni eléyìí náà wà nù wíwẹ́ èdè lárúbáwá àlìgàzálù léegbì láti pè é ní gàzálà kò sọ́nà mẹ́ àbá àfa lọ nítorí tó bá ti di àlìgàzálà tù ó dóòrùn ni ni dóòrùn wà máa ń dé àwa mọ̀ bóyá kínní dàlúrí lọ́hà fún àmọ́ pálápálá wọ́n fi pè ní gàzálà wàhálà àlìgàzálù àwọn náà ń pè ní azọ́bìlì ẹ̀gbin ẹ̀ẹ́dẹ́ ẹ̀gbin wọn ẹ̀ẹ́dùn á wò nù tẹlifíṣàn ẹ̀ ti wò nù tẹlifíṣàn ẹ́ bó ikú tí òun ló lè máa wò káàkiri mo tẹ́ fi kọ́ ìmọ̀ ẹ̀ ní wò fíìmù lẹ́ máa lọ wó ẹ̀gbin òun náà wọ́n tún pè lágbọ̀n rẹ̀ ẹ̀ẹ́dùn máa tún jágbọ̀n mi láìla ìmọ̀lá ìwé eré tí wọ́n bá róbìnrin wọn ò lò dára bí egbin ọrùn rẹ̀ máa ń gùn báyìí wá rẹwà òun náà ń pèlè egbin ẹsẹ̀ ní sì máa fi ń jà ọbẹ̀ pààyàn pẹ́pẹ́ báyìí ọ̀rọ̀ àtàǹpẹ́pẹ́ báyìí ó ń kàn lè balẹ̀ wájú mọ́sálásí yẹn bí tọ́ba dẹ́dà fàṣẹ rẹ̀ sílẹ̀ ní ẹsẹ̀ yẹn ni. ìmú kìnìún àti tọ́ba ti sáré tí kìnìún yẹn bá sáré mú níbi ìpínlẹ̀ tó ń pè ní kìnìún ní ìlú ìtàn ọkùnrin máa ní ẹ̀ tó bá tó tó bá mú níbẹ̀ òun ló kún àìbí tó ti ń yàgbẹ́. lẹ́yìn rẹ̀ báyìí lọ́wọ́ ẹgbẹ́ fẹ́ wò kún bẹ́ẹ̀ ó lè rọra pa báyà fa ó kàn mú kìnìún yẹn tó yẹn díẹ̀ báyìí. kódà mi díẹ̀ bẹ́ẹ̀ tí ó lulẹ̀ yóò dẹ̀kun ẹsẹ̀ yẹn ni àwọn eléyìí wọ́n ń sá àgbákò eré ẹsẹ̀ gùn ọrùn gùn ó sì rẹwà bí wọ́n ní á ah, ọ̀rẹ́wà bí egbin òtítẹ́sì rẹ̀ láti wá pe àlìgàzálà àtẹlẹ àfàlà orí ka tù bí mọ́ná àṣàm ìmọ̀ àlìgàzálù tí ò ní ta òun lè gbin ọ̀pọ̀ ọ̀dẹ́ òkú tó ń gbé ewé àlùbọ̀dá ló ń bí báyìí orin ni ó gbé ohun tí ń tẹ̀lé lọ òun ni kọjá sí pé ohun tó bá wà ní àròdù ni ó wà nínú bọ́ọ̀lù ní ọjà irú ìṣesí ni wọ́n fi máa ń kọ́ ohun tó ń pè ní àṣẹ irú àtàlẹ́mì orin tí wọ́n bá fẹ́ fi kọ́yàn lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ kọ́yàn tajùwìdì wọ́n fẹ́ kọ́yàn náwó irú eléyìí àwọn olùbárò rọ́júsì wọ́n àmọ́ nítorí kí wọ́n fi lè túra dáadáa ohun tí wọ́n bá fi parí àrùdù ni wọ́n fi parí dọ́rùbù bẹ́ẹ̀ ti ń gbọ́ mi. omi ẹ̀ yí pé akópa láti lè jàdí alá àwọn èèyàn fẹ́ akópa láti kírẹ́sì rọ́bù ẹ̀ pé ní fi ń lò mọ́tò ẹ̀ bẹ́ẹ̀ kọ́. ẹ̀rọ kan wọ́n fún táyà ní kẹsàn án lẹ́nu ti kọ́ yìí kí ni ọ àṣà kìnnìún ní aligazala ń jẹ́ fáìlì ìdí bẹ́ẹ̀. wọ́n ní báàbù mọ́lámù yóò ẹnu ọ̀nà tá a fẹ́ sọ nípa èyí tí wọ́n dọ́ kọ fáyìn ìlú rẹ̀. wọ́n yẹ pé ohun tí alimali fún kọ́kọ́ mẹ́nu bà òun ni wọ́n fẹ́ sọ ó ń sọ díẹ̀ fún àwọn àwọn ọmọdéfọ́ àtúlẹ̀ àtúmọ̀ ó ń sọ nípa mọ́tàdà àti làbárí láì gbàgbé abẹ́ tí kàlà gbàgbé ẹ̀wọ̀n kí mọ̀rùfún àánì ni wọ́n mọ́tàdà àti làbárí wọ́n kọ́ mẹ́nu bá fáyìn ìlú ẹ̀wọ̀n kí mọ̀rùfún alfa'il náíbù alfa'il. ìjà tó ṣe òun náà bá ṣe ṣe lánàá ṣòrópò náíbù alfa'il májẹ̀mú rẹ̀ àkọ́kọ́ á ní ẹ̀kú nẹ́símọ́ bẹ́ẹ̀ sì wí lánàá. tó yí padà ó ẹ̀rí o ẹ gbọ́dọ̀ jòrò kan. à ń yẹ kó na mọ̀rọ̀ fún à وعن يتقدمه فعل مجهول هذه قد يعطى فعل مجهول لغدا بواجوك هذه قد يعطى ستة طمية يتقدمه فعل majhul. òun náà sì gbọ́dọ̀ jẹ́ mufadu bíi tìyẹn síbò láti sọ́gbà tá à ń sọ̀rọ̀ mufadu yẹn àníyàn bú kọ́kínní o mufada òun náà gbọ́dọ̀ jẹ́ mufadu. قل وقض قضاء لا يرد قائل للرفع فيما لم يسمى فاعل وقد لم يسمى فاعل قل وقض قضاء ṣèdájọ́ kan pé pé dájọ́ nìyí láàyò rọ́dù kọ́ ìlú ẹni ọba sọ ìdájọ́ ní àní dọ́rọ̀ padà sí lẹ́nu. àsọ̀kò ìfọkúsọ wo ló ń sọ yìí ọmọ tó wí. ìrọ̀ fọ̀yín dájọ́ ọ̀rọ̀ fún òfun ẹ̀rọ kan bàbá yẹn kú náà mọ̀rọ̀ fún wa ìjọrẹ́tì. kí mọ́ lọ́mí òsà mọ́ fáyínlù wọ níbi èyí tó fi pa àdákọ fáyínlù rẹ̀. ọ̀rọ̀ mọ̀jì olùtẹ́mi wá rí ló tún fẹ́ padà sọ fún yìí ó ní mi bá ń dìdán mi awàlẹ̀lẹ̀ àfọ̀hálẹ̀ àkáólẹ̀hìn yòókì tábò àhàjọlẹ̀wálì awàlẹ̀lẹ̀ àfọ̀hálẹ̀ àkáólẹ̀hìn yòókì tábò àhàjọlẹ̀wálì ó ní mi bá dìdán mi awàlẹ̀lẹ̀ àfọ̀hálẹ̀ lẹ́yìn ìgbà tá a bá fún ìbẹ̀rẹ̀ fún ìlú kí ìlú tí ọba ṣáájú náíbùlì fáyínlì á fún bẹ̀rẹ̀ rẹ̀ ní gbọ́mọ̀ àká ó lè yé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn dókítàbù ahadolè wálé a ó kọ àlùkáwà ní wálé aláṣẹ ẹyẹ ẹjá sọ pé yókítàbù ya fáyínlì mọ̀tọ̀ rẹ̀ mọ̀bùnì ìyọ̀n lẹ́lẹ́mọ̀jì hólì ẹbẹ̀ kọ́ mabuniyo lílí kí ni ọ lílí majhul marufu ẹ̀kọ́ ẹ̀sìn kẹ́kẹ́ tó bá sì yàgò ká ní ẹ̀sìn ẹ̀ ní rí ike kí ni ìdẹ́fẹ́ kẹ́ wéèsì táìmù mi àsìkò tí mo fẹ́ dúró ti tó dókítàbò fi àìlónì mọ̀dáàrí àwọn màbẹ̀ẹ́nà ìyọ́n lílí majhuli fáìlì mọ̀dáàrí àwọn. مبني للمجهول مرفوع وعلامة رفعه الضمة هاتوا بقى الضمة الظاهرة على آخره أحد هون جنايب الفاعل náíbù àlùfáàìlì ahadu ọjọ́ náíbù àlùfáàìlì marfu'u wa alamatu rafa'ihi ad-dammatu hmm? wa huwa mudafu. bàhúwà mùdọ́ọ̀fù àlìwálí mùdọ́ọ̀fù ìléhì àlìwálí èdè bá ti di àlìwálí yẹn mùdọ́ọ̀fù ìléhì mọ̀jìrúurú tí wọ́n bá kú ní ẹsẹ̀ ní dámlóhùn wọ́n àlámọ́tò járó ìṣe. كثرة مقدرة على الياء كثرة مقدرة على الياء منع من ظهورها الثقل mọ́nà àmì ń zòhórí ha àsìkọlù. Ẹ̀dẹ̀ rí wálé yẹn kọ́, àlèwálé, mọ̀dọ̀fẹ̀ ilé, màjàrò òrò. Wọ́n àlá mọ́sí járè lẹ́sọ̀rọ̀ tún, mọ̀kọ̀ dárọ̀ tún, alàlè yá ì, mọ́nà àmì ń zòhórí ha àpèkọlù. wọ́n ní wàá yíyẹ kún sani sula sí yí alif taksirihu hìnà tàbí tàbí wọ́lá tàkif. tàbí tàbí wọ́lá tàkif. wọ́n ní wàá yíyẹ kún sani sula sí yí alif kọjá wípé fíìlì yẹn jó lóko mẹ́ta sùmọ́pò kejì jálè fún bí irú báà ọ̀rọ̀ pé mísìlù báà ọ̀pọ̀ báà báyìí ẹ̀kún sáà ní sùlá sí iye alẹ́ fún tó bá já sí pé lẹ́tà kejì olókùn mẹ́ta níbi kí ni ọ àléfù gbèrú bá ó ní fàkílì sọ ọ́ di kẹsàn-án àléfù ni abẹ lẹ́tà àkọ́kọ́ yẹn sọ ọ́ di kẹsàn-án hìn tàbí tẹ̀dí nígbà tá bá bẹ̀rẹ̀ pé òyìnbó la ti tè ọ̀ wá gbọ́dọ̀ dá dúró ọmọ ẹ̀fẹ́ bá a yọ padà di bí a ẹ̀kọ́ lómi àṣàbò wà lè gùlámù bọ̀kílà zàì tó ṣáàmì wọ ọ̀tọ̀ àmú. àṣàbò wà lè gùlámù. بقيل زيت شام وأطاعه wọ́n ní tàkúlù ọmọ àsọ̀rọ̀ ìpè bí àtàóbù bá àní tẹ́lẹ̀ máa sọ àṣírí tí máa ń bí kíní náìbò fáìlì yẹn fún yín sìn. bí àtàóbù wọ́n ta sọ bí à náà fún bá àní tẹ́lẹ̀ gbàdá ti chíǹjì bàyẹ̀ sí pẹ́sítọ̀ ọ̀ lè dà lẹ́fù pọ̀ mọ́ àbárẹ́ tí ó kù kí n fún ní sàbùsàn kìkọ́ máa mú lọ. bẹ́ẹ̀ni wọ́n fún báyẹn ní kẹsàn án ọ̀hún àgbẹ̀ àléfù lẹ́yìn rẹ̀ àyìn náà ti rí sọ ẹ̀rí lọ́ba wíwì kú wíwì ó ọ̀sẹ́ni ó lè dàrú ẹ̀ pé sọ̀hun tó lè tẹ̀lé kẹsàn án ní kíni ó yá àbẹ́ẹ̀kọ́ bá àwa dìbí à wọ́n ta aṣọ wàlìgùlámù àtẹ́rú bí àjẹkíni ó fún ìlú máa ọ̀gbìn màdìní yìí ó lélẹ́kíni lélẹ́mẹ̀jì hóòlù. ومبني على الفتح لا محل له من الإعراب عقاريه آه، عليك أنت مضارع لي تعشر الضموي مبني للمجهول هذا باب في الماضي مبني للمجهول مبني على الفتح لا محل له من الإعراب الثوب وجنب فاعل هذا الجواب أحد لك نائب الفاعل مرفوع على رفعه الضمة واو نجاتك واو العطف الغلام الجاكن تابعون للمعطوف وقيل زيت الشعب وويقو إلى الشعب وو والطعام وصم ووجه قيل فعل ماضي لونه مبني للمجهول مبني على الفتح لا محل له من الإعراب زيد تجاكين نائب الفاعل عباقة وهو مضاف الشعب جاكينو مضاف إليه مجرور على مسجد الكسرة واو هنا تجا واو العصر الطعام جاء تابع للمعصوف تيسكي زيد وهناك بعرفه وبرا bible fáìlì ṣe rí ẹ wá wà sí rí mo fẹ́ sọ fún yín àbí kí n sì fi ṣe ó mú ọ̀kú fún yín. nígbà kan fún yín lápẹẹrẹ yọ kan pé náà béèrè bíi béèrè bíi márùn ẹ sì máa lé tàbí jù bẹ́ẹ̀ lọ níwọ̀n bá nígbà láàyè ọjọ́ kówó yẹn wá ọjọ́ kówó wá. <laughs> so naam tí wọ́n bá sọ wípé kátàbà tọ́líbò dárísà ìtọ́jú wèé ẹ̀wọ̀ iṣẹ́ gan ni o kátàbà tọ́líbò dárísà. àti kọ́ mo wá fẹ́ sọ di mọ̀júhóòlù ẹ má jẹ́ àgbàgbé pé à ń pè kíní ẹ̀ ní náírà fáìlì ìtumọ̀ rẹ̀ ni pé tọ́líwù yẹn ẹ̀ hà dànù ẹ mọ̀ pé àdárísà ni mo tákẹ̀ tá a bá ti hà dànù tán ìgbà táwa ti gbé sáyè fáìlì gangan ló àgbàdájọ́ rẹ̀ rọ́ fún láti ń pè náírà fáìlì ẹ wá tún ṣe pé kò tí bà dárí sùn kò tí bà dárí sùn. ẹtìrì bẹ́ẹ̀ ó ti bà dáàrí sùn ẹni alẹ́kọ̀ọ́ lámì àìsàn ó ti bà dáàrí sùn ẹtìkẹ́tì bẹ́ẹ̀ kẹ́gbọ́n mo rí dáadáa látàbà tọ́lébù dárísà àtàbà máa bí àtọ́lébù fáyìn lọ abẹ́ẹ̀kọ́ àdárísà mà fún lòbì mọ́ wá ní kẹ́sọ́ di màchihol ó kọ́kọ́ rí mú fún tọ́lébù yẹn àgbọ̀dọ̀ gbúrò ẹ̀ mọ́ àwọn òkè kò kejì lọ́wọ́ dárúsù wà nípò kẹta àwọn àgbẹ̀ dárúsù àyàn ó gbé sípò kejì àwọn àti wàá gbé sípò kejì ó fi hàn pé tó bá jókòó lórí àga kejì yẹn rúfò àlọ́gbọ́lọ́gbà àwọn afún nírọ́ fún àwọn àti wàá fún nírọ́ fún àtún àlọ́ ṣéǹgì kádàrà fún ìlérí sí kùtìbà àwọn ni kùtìbà dárìsù kùtìbà ó máa jẹ́ mọ́tì mọ̀ṣọ́ọ̀lù dárúsù ó máa jẹ́ mẹ́bù fààyè ẹgbọ́n mi lóun yẹ pé wọn ká máa fọ́ lójú wọn tọ́jú ẹmọ fún olù yẹn ni ẹ sì gbé kọ́ tí wọ́n pè wọ́n ní mọ̀ fún olù lẹ́bi lámì ìsọ́nà fàárín lòun mọ̀ fún olù ní òtún wọn ọdún kan tó ṣe òun ló fi ń gbarú fa. mo bá tó wá sọ yìí pé pátá àlè wá ládùú pátá àlè wá ládùú anafidata ọmọdé sí windo fatahali wàládò nafidata ọmọdé ó sí windo ẹ̀pẹ́ fataha yẹn fún ìlé abẹ́kọ̀ àlèwàládò ńkọ́ fáyìn ló anafidata ńkọ́ mọ̀ fún olùbí tí mo rẹ́ni tó lè sọ ọ́ di mẹ́bù fáyìn rè mo fẹ́ wo pé ṣé ẹ ẹ ronú sí dáadáa ìjọba ti sọ pé mo ta fẹ́ máa tẹ̀lé kiri ohun títẹ̀ yẹn nítorí ẹ̀ ní òjì ń sọ fún àwọn ti fún ẹni mẹ́fà àmọ́ òkú ti fẹ́ wọnú yàrá ẹ jókòó fẹ́ jẹun fẹ́ sùn fẹ́ mú mi ó ti há ti ná fídàtù ó ti há ti ná fídàtù ìwọ́n tún àtúntò lọ́ọ̀dà kọ̀ wá ládùúgbò rí pé ó tún dáa padà sẹ́yìn nìyí àníwáládùn yẹn ló máa rìmúfù dànù àgbọ̀dọ̀ gbóòórùn rẹ̀ mọ́ eégún rẹ̀ tó ń jáde sí àgbọ̀dọ̀ gbó rẹ̀ mọ́. sọ fúnkì hatim nà fúnjà tó ó ti wá dùn mọ́ mi bẹ́ẹ̀ ni. سبحانك اللهم وبحمدك نشهد الله لا اله الا انت استغفرك واتوب اليك